sáàmbẹ pẹ̀lú mi ọlọ́run ní àti rán àwọn ìránṣẹ́ wa bẹ́rẹ̀ báyìí náà tì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ta lè tún báyìí náà ti fi almu'jizat àwọn iṣẹ́ ìyanu ilé ìbìnrin wípé nígbà tí Musa tún dọ́dọ̀ Fíráúnà náà tí ń sọ fún yín pé ọlọ́run lọ́rọ̀ àwọn iṣẹ́ musa ahụ ee na ahụ igbo ọlọ́run náà ìwọ ṣe ìwọ aláìmoore ìwọ tó ọkwa anyị tó sá lọ́nù láti wá sọ fún yín pé ọlọ́run ti náà ń ṣe ó ní àwọn aláwùjọ ètò kàbí ṣe ìmọ̀bì ṣé kí n mú kankan wá tó fi rí pé yẹ ọlọ́run lọ́ra mi ṣe nǹkan tàbí

tí àwọn náà wò pé àwọn eléyìí èèyàn lásùn ò lè ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan lè ṣe bí wọ́n bá kọsẹ̀ rẹ̀ wọn làwọn òpìdán ó ní dáná ń pa ìyẹn lọ́pàá tó fi lọ pé àwọn òpìdán wá ìgbà tó pé àwọn òpìdán dé tí wọ́n ja idán lẹ̀ tí Musa fi àrọ ọlọ́wọ́ bá hàn wọ́n àwọn òpìdán tẹríba wọ́n gbà ní wọ́n gbà àtọ́lẹ́wọ̀n kékeré ṣe dán ni ara àràkọ́dí àrọ̀sá iná rúsúlà náà ọlọ́run ni a ti rán àwọn ìránṣẹ́ wa bẹ́lẹ́ báyìí náàtì pẹ̀lú àwọn mọ̀jíza àti àwọn ìyàmì ṣe àjọ̀jẹ́ àwọn ènìyàn ànábì wa sọ́ọ̀lẹ̀ táwọn náà béèrè fún ìbẹ̀rẹ̀ àkúnmí àmì nìyẹn wàhálà sọ̀rọ̀ ẹbẹ́ bí sí jìkan ẹbẹ́ fáwọn èèyàn àbí no problem topic yẹn bàbá ti dàbí sí ìrò tán ẹ ń bá ní ìdí ẹ wọ́tà mẹ́lọ̀ ni ó sì lákẹ́yìn máa jẹ fúrùtù náà yóò sẹ́lẹ̀ ń kẹjọ́. ẹlẹ́kùn sáàmẹ́ pẹ̀lú omi ní àtírà àwọn ìránṣẹ́ wa bèèlè báyìí láàkì pẹ̀lú àwọn ẹ̀rí pẹ̀lú àwọn ẹ̀rí tó fojú hàn eré tí ṣe àwọn ṣẹ́ ìyanu yé irú irú ẹ̀ bí wáyé sánà gbọ́ kò iṣẹ́ bíbá kò yé mi ah, rárá ilé òkú ò láìsì nù wọ̀nyí méjì ò lè gbó láìpù lẹ́ẹ̀kan náà ó rí pé lè ṣì ní láìpù a máa wá ní ìdájẹ́ pọ́ọ̀tì rẹ̀ bóyá kó pọ́ọ̀tì rẹ̀ رسلنا بالبينات ẹ̀rì wípé nígbàtá àmàlẹ́kà fún màmá anájò àyíṣà ní ìrò pé yóò bímọ wọ́n ni wáyọ̀ ká límù fèlè máa hajjì wàjáhálà wàmìnà sọ́ọ̀dì ṣe yóò máa báwọn ènìyàn sọ̀rọ̀ lórí òpó ńlò látòrí ìtẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá dàgbà tán yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ ilé ìbìrin kéńgbà tí ìyá rẹ̀ gbé dé tí àwọn oníkà ah, làkọ́díjì kì í ṣe àrùn sàrí ìyá nǹkan tó lọ gbé wáyé ò ṣe kò ṣe gbọ́ eléyìí ò ṣe gbọ́ eléyìí ò ṣe rí o. ọlọ́run sì ti ní ti wá bọ̀ sálọ ń gbá àwẹ̀ mọ́ sọ̀rọ̀ fàṣàrọ̀ sí lẹ́yìn ọwọ́ ànáwọ́ sọmọ ọmọ tó ẹ̀ṣẹ̀ bí قول كيف نكذب ọmọ tí ń bẹ ọmọ tí ẹ̀ṣẹ̀ bí ọmọ òkú kẹ́jì ò sí lára rẹ̀ kọ́ọ̀lá ìní abidùnláàyì wọ́n sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ ẹ̀ dámi lọ́wọ́ ilé ìfìdí ọjọ́ wípé ọlọ́run bá ní ẹmọ́jọ́ tí ẹ̀ ń pè lákọjá ọ̀sán náà rúsùlá ó ní wọ́n rọ̀ súlá ìlà bani أني قد جئتكم بآية من ربكم تدرى جريا القرآن آية لهم كشيئا معجزة يقولون يوالتان متصبع نفهم أتلك ó ní mo mú àmì wá fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba a ní ánkọ́lùkùnlá fún mínà sí ní kẹ́hà ìlàjẹ̀ ọ̀hìn máa build máa mọ́ máa fi ama níbi mọ ihe mina fíìnì fíìnì ni yẹpẹ pati eh, omi e, e e ti wà ń bẹ sẹ́ńpá mọ̀ nù ẹ pọ̀pọ̀ fi fa áńfọ́kọ̀ fíìnì etí fi atẹ́gùn sí fáyà kó ọ̀nà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò sì dẹ̀yẹ yóò sì máa fọ̀lọ́ alẹ́ mọ̀ ọ́n sá alẹ́ bí wàá yọ ọmọ ẹyẹ structure ẹyẹ báyìí yóò gbà atẹ́gùn sí yóò sì di ẹyẹ mọ̀ fún lọ sáńtó tó lè ṣerú ẹ̀ ní ẹ̀yìn ẹ wá wọn náà ó níbi ìdínlá pẹ̀lú yọ̀ǹdọ̀rọ̀ Islam púpọ̀ àní irú àrùn jàre nítorí jẹ́ ìtọ́ rẹ̀ Musa dìde lóòótọ́ Isa jàre ó ṣùgbọ́n gbogbo tó ṣe yẹn gbogbo ìgbà tó bá ṣe ní sọ yìí ké the iznila pẹ̀lú yọ̀ǹda ọ̀rọ̀ ó ṣe bẹ́ẹ̀ wá obìnrin olè àtìmáhà wálé àbẹ̀rọ̀sọ̀ ó ní ẹni ọba ti dẹ́tẹ̀ ẹni ọ fọ́jú ń sì gbòmọ́sàn ibi táwọn ti di kan máa ní wojú afọ́jú. ẹ̀ torí bàbá ń bá rí wa ó ṣẹ́yẹ lè máa ń ta ẹni ó kú tó ti kú yín sọ́dà láàyè pẹ̀lú ìyọ̀ndọ̀rọ̀ yóò sì tó dìde òkú tún dìde padà wá wò na bí òkun ni máa káàkò lónà wà máa mo ṣe wáyé ní kí mo jẹ́ sàárì mọ́ màá àtàwọn èèyàn mi ń ọmọdé ní kọ́kẹ́ débi tàná ìmúsà ànábì wa ayé sájàre sọ́ọ̀lì ǹkẹ́ ẹ̀jẹ̀ ò sí mọ̀ yọ́ sọ fún pé nǹkan báyìí lẹ́jẹ̀ kọ́dà ǹkẹ́ ẹ̀kọ́ pamọ́ lé kíní kóló tó ń kó sí abẹ́ pílò tó fowó pamọ́ sí abẹ́ bẹ́ẹ̀dì tó pamọ́ sí iye tí ń bẹ lákàntì rẹ̀ ń báńkì sọ iye báyìí ni owó tó ní owó tó ń fi pamọ́ iye báyìí iye báyìí ni bẹ ní ó pè rẹ ká ní ó pè lójú obì tó ń ẹnẹ́bí wa ayé pé iye báyìí lẹ̀ ní pamọ́ iye oúnjẹ báyìí lẹ̀ ní pamọ́ iye kan báyìí lẹ̀ ní ní iná fi ìdárí kalẹ̀ ayà tẹ́lá fún mi. àmì nìyẹn bọ́lọ̀ ń ṣe wá ń àwọn ìránṣẹ́ ọlọ́run ọba nìyẹn pẹ̀lú oríṣiríṣi àmì ó fà nílùú Muhammad náà sallallahu alaihi wasallam bọ́ bá wá rí kankan alkùránì yìí tó akhuka Isa da'a maitan faqama lahu wa anta ahyaita ajyalam min al-adami wa anta ahyaita ajyalam min al-adami akhuka Isa da'a ميتا فقام له وأنت أحييت أجيا لا من العدم وأنت أحييت أجيا ó yà mí lẹ́nu tẹ́ mórí wọn ah ilé gẹ́ ó ti yàtọ̀ sí ti gbà kan tẹ́ bá ti gbọ́ orin yẹn ẹ̀dìrì ni wọ́n fi kí mọ́wọ́lá àyàsọ́lé wàsálé dáìmá ní àbádá aláhábì ibìkà ọ̀rìnrìn ọ̀lẹ́gbẹ̀ bọ́lẹ̀ nímí aláhábì ibìkà ọ̀rìnrìn ẹ̀ẹ́dìjẹ̀sẹ̀ báyìí tó fi jẹ̀sẹ̀ fẹ́ mọ́ bráùsì rẹ̀ mo ti mọ́ bráùsì rẹ̀ أخوك عيسى دعا ميتا فقام له وأنت أحييت أجيا لا من الأدم وأنت أحييت أجيا لا من الأدم بصبر أخوك عيسى دعا ميتا فقام حمله عبدد وأنت أحييته wọ́n ní àkókà tí ẹ̀pá àwọn ànábì ọlọ́run ẹ̀kọ́ àgbègbè wọn wọ́n ní àkókà àkókò rẹ̀ ẹ̀yí sá ti ń fi ẹ̀yí sá jà á mẹ́ta ó fi òkú ó fi ókan rẹ̀ pé fakọ́mọ̀lá ọkọ̀ kó sì dìde ó sì dára yìí ṣùgbọ́n pọ̀ ẹ̀yọ̀ kan mẹ́ta fakọ́mọ̀lá ahịa ịta á ń ta ya àìmọye ìran ìran àti ìrandíran lọ jọ kúrò nínú ìjókòó sọdà láyé àmọye ibi táwọn ẹlẹ́bọ wà tẹ́pẹ́ àwọn àkọ́bí wọn wọ́n fi rúbọ ní ìgbà tí Islam débẹ̀ wọ́n pààyàn rẹ́ àìmọye ọmọ tí wọn ò bá ti gbé jù wàá ìdálímọ̀ ó dá soso ìlàjì ìgbà tí Islam dé ọjọ́ káwọn gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba lọ́wọ́n bá fún ọfà ànábì wa Muhammad náà àìmọye láti sọ fúnra wa abẹ́jú ajé bómi ṣe ń ṣe ẹ̀yọ́ lọ́wọ́ rẹ̀ bọ́ bá wa rántí ìyànrántí eléyìí tá a sọ ń jò ní kéjẹ tàbí jẹ ní kọjú náà láti sọ àbí lórí kótóbà ni pé àwọn méjì kan wọ́n jókòó Mákà ọ̀rẹ́ méjì ní wọ́n á wò pé á ah, sálókè yìí lọ pa mọ́mọ́dé rẹ̀ gbogbo ayé ó nìkan wá yẹn tó ń bá lòun jáde lòun lè sábàlẹ̀ ń tòun ṣùgbọ́n yín bá fi lélẹ̀ ní ti kíní ìyàwó kí lọ mọ́ ọmọ jẹ ẹni tí a jọ àmì onímọ̀ wọ̀ ní káwáyé pé èèyàn ní ìbọn mójútó gbẹ bí ẹ ti lọ sí èdè ó ní èsì wàhálà lọ́ba gbéra kó ní maka ńlọ Mẹdínà kó ńlọ pa nàbì wa Muhammad ìgbà tó ti débẹ̀ ọ̀rọ̀ àdóbi mọ́ṣáláṣí pẹ̀lú àwọn sábẹ́ lọ́ba ọ̀rọ̀ ayọ̀ wọlé anaghị esi ala nke mabọ mabọ lamari ọ kụmara àwọn maka ìwọ àti lágbájá ẹjọ ọjọ́ kò síbi báyìí báyìí báyìí ẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ pami wọ́n wulẹ̀ tijú ebí yìí tó wá fún ni kó ti ma whatsapp láì sí fóònù wa Muhammad ẹni ìyẹn ọ̀padà amẹ́ka mọ́ gba ìsìlámù dàrẹ́kì ọ̀sọ̀ fún ọkọ̀ sẹ́ni tí ọ̀sọ̀ fún ẹni kejì lòsí fún ọmọkà ẹni ẹkọ̀ òsì mọ́ sí lẹ́yìn àwọn méjèèjì láti fi àmì hàn ẹni ọlọ́run bá fẹ́ jẹ́ kí ìdáyọ̀ wọnú لقد أرسلنا رسلنا بالبينات ọlọ́run ní àárá àwọn ìránṣẹ́ wa pẹ̀lú kan ẹlẹ́ẹ̀kejì òun ni àìbàrọ̀hínù wọlé àdílátò gọ́ọ́hírọ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí ànábì ọlọ́run ọba kan ọlọ́run bá fi àlùbáríkà sí ahọ́n wọn wọ́n ní àgbékalẹ̀ wọ́n mèsì ọ̀rọ̀ tí ẹjọ́ mo ti sọ wọ́n ṣe kí ni wọ́n ní àgbékalẹ̀ wọ́n ti ṣe kí ni lọ́lọ́run fi ní wà máa ṣáà iná mi ọ̀rọ̀ sórí ilé ayé lè sáà ní kọ́wọ́ mi léyìn bá yí iná là ó lè máa ṣàlàyé fún wọn kódà yóò tó kọ́ wọn lédè ìgbà yìí jẹ́ nǹkan ìyára yín Yorùbá tẹ́ ẹ̀gbọ́ Yorùbá wọn tẹ́ ẹ lé ìbólẹ̀ ẹ̀ mọ̀ sọ ẹ̀ mọ̀ sọ tiktok náà lẹ́tì mọ̀ ṣe dáwà yìí kìí ṣe gbòrò kìí sàárín àwọn èèyàn pé yóò bá sí ilé ẹ̀kọ́ tí ò sí lábújá tí ò sí ń Port Harcourt kó lè bó nìkan lọ́wọ́ mọ̀ sọ́tù ọwọ́ wá sí ìbúlẹ̀dẹ̀ ní wọ́n ló ti wá sí ilé ìbúlẹ̀dẹ̀ lẹ́yìn sí comparative bó ṣe comparative kan sọ Yorùbá àbẹ́rìn lọ́lọ́ àbí lòun lọ́ọ́ ṣe ìbólúkọ alájẹ náà lọ́bẹ̀ẹ́ ọlọ́mọ ṣe mú wọn àti òkè ọ̀pẹ́ rẹ̀ lè léyìí tó wá yìí o kálukú wọ́n padà lè ní ìyá máa gbọ́yè dé àwọn èèyàn dáadáa lisanu lẹ́rí yóò lè ṣèdúnà ilẹ́yìn ajami yóò wà hádà lisanu àrọ̀bí yóò mú bí tọ́lámọ̀ gẹ́gẹ́ lọ́lọ́run ànábì èdè wọn náà ló ní bá wọn sọ kò sí ẹni tọ́lọ̀ wọn bá rán nílé ìjọ jẹ́ kí ànábì wa Mùsá tó fẹ́ ní nǹkan díẹ̀ láhán ó ní wá àfi Hárúnù ó wà á sọ omi ní ìlànà ó ní ọlọ́mọdé ń dá lọ ẹnu tèmi lọ fàárọ̀ kí máa ń yàrí yóò yóò tẹ̀lé mi bí bá ti ń sọ kó mọ fàlàyé kùn tọmọ jẹ́rìí sí kí n bá sọ. ẹ wọ gba fèrè àwọn ni màmá dọ bókú má yà sa lè mèé sọ tí. musa ni rọ̀bùnà lẹ́bi àtọ̀ kúlẹ̀ ṣe ọlọ́run ọba mi ló fún gbogbo nǹkan kọ̀ọ̀kan ní ìṣẹ̀dá rẹ̀ ó sì fún ọ̀nà má bí ó ti lò ẹtí la òòlà àwọn tí wọ́n ti ń bẹ láyé síwájú káwọn tó dé ńkọ́ tí Musa bá dáhùn èèyàn yóò níbò ló ti Musa ní ha ń dàrọ́ bí jáàyànjú tèmi àti ẹ̀yìn náà torí làwọn eléyìí tó ń sọ yẹn. fi kìtàbí ọlọ́run ti kọ̀yẹ́ lẹ́nu tíra rẹ̀ láyà ní ọ̀rọ̀ pé ọlọ́run lè sọ́nù kò lè gbàgbé jáyẹ̀ bí tàà nẹ́mi àti ẹ̀ mo ẹwẹ̀sì èsì ọ̀rọ̀ mẹ́lẹ̀ lẹ́bá ti ń gbé ọ̀rọ̀ wá fáwọn anábì ọlọ́run fún ilé ìṣèlú sílẹ̀ ni ṣé ẹ̀jọ̀ àti náà ni ìgbà tí ń ti wá sí alayhi lórí rọ́bí alẹ́dé yóò wá yòmíìtù ọlọ́run mi ní sọ ní dàlàyé ó ní sọ ní dòkú kí ló náà sọ ó ní àánà ọ̀ṣìyẹ́ òní èmi náà lè ṣẹ̀yẹ ọlọ́run náà lè ṣẹ̀yẹ ó sì púrùfù ẹ̀ ìbọn ẹ̀bùn òkè ó ṣe yín kò sí wàhálà fàyín náà lọ́hà àti ibi náà lè máa sórí ibi tó ń ní jẹ́ ọ̀yọ́ mẹ́rin fàájì bí ha nínú àlùmọ̀kùnrin ṣe bọ́ na ní ọjọ́ ọ̀rọ̀ yọmí sọ́bọ̀ hẹ́dà lẹ́dí kàfàrọ̀ wà lọ́wọ́ láyá àjẹ́lẹ̀ pàwọ́má wọ́n láhán wọ́n ní ahán ọlọ́run ọba fún wọn níṣẹ́ ẹ̀yánu ó tó fún wọn ní àwọn àlàyé ọ̀rọ̀ tí ó fi yé ẹ lọ káàkiri discussion tó wà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn tó ni pé à fìràwọ̀nà ọmọ yóò gbà àwọn aláàbòrí pẹ̀lú agbára rẹ̀ à oríṣẹ́ báyìí lè borí ọmọ gbogbo yín rẹ̀ jòyè lẹ́wà díẹ̀ tó wá súnmọ́ mi jù ìgbà dọ̀dọ̀dọ̀ Musa ọya Musa kí tó ń júlẹ̀ tí wọ́n ní dìgbìn júlẹ̀ Musa ní ẹ̀yìn rẹ̀ kọ́kọ́ jù rẹ̀ jù sí wọ́n jùúlẹ̀ ẹ̀rú fẹ́ bò náà ọlọ́ni jù tọwọ́ ẹlẹ̀ ara ò ní jọjúmọ̀ tó bá ṣe pọ̀ lọ́kọ́kọ́ ṣe dára kò ní jọjúmọ̀ ẹni tó bá báláǹsì tó dára ẹ̀ lójú kìí kánjú ẹni ẹni jẹ́ ń gbéyàwó bọ̀ kìí mẹ́ta tó bá jára ẹ̀ lójú òfin ní wàhálà ọlọ́ṣẹ́ àná àwọn ànábì ọlọ́nkọ̀kọ̀ wọ́n mọ̀rọ̀ sùn wọ́n ní àgbékalẹ̀ ìyẹn náà ló fi jọ́jọ́ gbogbo àwọn afẹ́sìn gbọ́dọ̀ mú ẹ̀kọ́ ní lára wọn yẹn bá máa díṣẹ́ ọlọ́run ọba ló àwọn èèyàn tó bá ń gbé láàrin wọn ọjọ́dọ̀ gbọ́ wọn yìí ọjọ́dọ̀ máa bó bá wọn sọ̀rọ̀ ọjọ́dọ̀ máa bí ọ̀rọ̀ ti penetrate wọn tí ọ̀nà ọmọ bó ṣe dá wọn lóhùn ìrọ̀gbọ́ ajọ́ mi ọjọ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ nìkan kọ́ ní ara ẹni ó bẹ́ẹ̀ ṣe dáwà ọ̀dọ̀ mèsì àwọn onílàdàradà wọ́n kò rádàradà wá jọ́sì fẹ́ bẹ̀ bá jẹ́ ọjọ́ ó ti sọ ah lọ́wọ́ jù làkọ́dé arúsá iná mo ti fẹ́ sọ nǹkan kan ní ìbásọ̀ kàkà fún wa sí ìbáyìí sọ kankan bẹ́ẹ̀ jẹ́ ń tú àyà ó dàpẹ́ atúpẹ́ bẹ̀rẹ̀ lónìí àti òkè ń tọ́fà náà ọlọ́run ní àti iná àwọn ìránṣẹ́ wa pẹ̀lú àwọn àlùbáyìnà bàyìnà ti àwọn àpẹsí méjì alìmọ̀dìzáàtì àwọn iṣẹ́ ìyanu miracles tàbí albarahin wàlàdílà azọ́ọ̀hìrọ̀ àwọn evidence tó clear clear evidence àwọn evidence tó clear tí ò ṣe jàyìn mọ̀rọ̀pálá yìí mi ti àwọn àlàyé tó kún ẹ́ẹ̀dẹ̀ ní kí ànábì wa Ibrahim náà lò lò abẹ́mẹ̀kó lò àà

ẹ̀rí pé iṣẹ́ rí kó rí rẹ̀ pé ibá wọn ọ̀sà ẹbí ẹ̀ nìyẹn ẹ̀rí pé ńgbà tó sọ̀yùn ọlọ́run ní ìpàrọ̀jà àwọn ìlà àkùnrin àwọn kan padà tó dára wọn pé ah, à ń sàbùsí kó tó di pé ṣàìtọ́nù wa ẹ̀tún gbà pọ̀ kó tó bá wọn sí wọn náà gbọdọ̀ jórí ìrí ó sọ kọ́ ọmọ máa ìyẹn kan máa ń sọ̀rọ̀ lórí pé slang táwọn èèyàn ń sọ láwùjọ mi tọ́lìbìlẹ̀ ilmi sọ̀rọ̀ bá dáyà sọ̀rọ̀ bá ohun àìní ni wọ́n rọ̀ dáadáa bá wọn ó gbé mi mẹ́ra kí láwọn tí ẹ tún máa ń sọ hmm? kí n tún ní àwọn slang normal number normal number àwọn ọ̀rọ̀ tí yẹn mọ̀jọ́ tí ó mọ̀ bí ẹnu ẹmà nọ́mà nọ́mà lọ́nsẹ̀ wà ń zálínà máa hún mọ̀lẹ̀kì táàbà wálé mìíràn léyàkó máa ń gá sóbi lọ́kẹ́sì وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. شركات الله أبو سليم تصعيني ìbá ti sí iṣẹ́ táwọn àfa ọmọ jẹ́ lẹ́yìn àwọn ànábì ọlọ wọn àbá kú tán àlàyé ẹnu àlè gbà tẹ̀kọ́ àwọn àdìsẹ́ tí wọ́n jẹ mọ́ ń bẹ láwọn ìsìn lọ kódà kò níwà dọ́kúmẹ́ntẹ́dì fún wa níbo láti daniel sàjálà rẹ̀ ọlọ́run wá ní àwa sọ tíra kalẹ̀ pẹ̀lú wọn bí wọ́n bá ti ń díṣẹ́ ọlọ́run ọlọ́run ni wọ́n tún ní tíra tíra yẹn wà gbé àwọn òfin sínú. yóò wá gbé àwọn àlàyé sínú bí wọn bá wá sí mọ́ tíra wà máa sẹ́kù. àjọ mi yé ìmọ̀ wọn wà máa sẹ́kù. bí ọba sálẹ̀ kọ̀ọ̀rọ̀ ànìkí làbá máa wí lẹ́yìn ànábì sallallahu alaihi láyé táwọn akẹ́tẹ̀ẹ́ ti sọ pé àdìsí kankan fẹ́ gbọ́ kankan ẹ̀dá kò sí ọba ti kú tàbí ọba ti ọlọ́run ní afún wa ń tíra wálmì záánà afún wa ní dídí lè àkómà náà tòbí lọ́pín káwọn ni ó lè bá àmọ́ ṣe déédé láàrin ara wọn àlàyé ń bẹ̀ẹ́ mẹ̀yà àmọ́ ṣe ń jọ mí wà á ń sálínà ìhàdídà وأنزلنا الحديد منه بأس شديد ومنافع ọlọ́run ni àwọn irin kalẹ̀ sọ irin kalẹ̀ sí ní sọ̀kalẹ̀ ni àwọn afọ́jọ́ sírù sọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn kan ní tí ń sọ ádámà kalẹ̀ kalẹ̀ rárá irin kalẹ̀ ń bí tọ́lọ̀ ń sọ irin ní mi وأنزل لكم من الأنعام ثمانية أزواج آية كان بلي زمر ما هو يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات gbọ́ onye oníwà anzala sálàyé mi ti anzala ń bẹ̀ sọ́sọ́ ewúrẹ́ kalẹ̀ bá ń tọ́ àyà yẹn kà dáadáa. ẹ̀dá kò sí ra nǹkan mi jábọ́ láti sánmà ẹ̀ ọ́ da fún yín irú ẹ̀ náà ní sára yìí méjì nínú àwọn ẹranko tẹ́ máa dàjẹ́ o dá ìran mẹ́jọ fún akọ àtabo mẹ́rin làkúnmí akọ àtabo odi méjì màálù akọ atabo odi mẹ́rin máa tó di àgbò àti àgùntàn odi mẹ́fà ewúrẹ́ àtòrúkọ odi mẹ́jọ ìnzáàlì ló fi gbé wá ṣùgbọ́n tó gbà lérò bẹ́ẹ̀ náà ni níbi ọdá irin torí ni ò sí ń sánmà abẹ́ẹ̀lẹ̀ lọ́wà síbẹ̀mọ̀ síbẹ̀mọ̀ ka ní ríwà wọ́n ń wú irin lẹ̀ ni o wọ́n ń wú ni o kò sí space o débi kọ́ wà ní ọwà ìsánmà wọ́n ń وأنزلنا الحديد ẹ̀tí ìbẹ́ lọ bí fẹ́ ìbá sùn ṣẹ̀rí a sọ tọ́lọ̀un ìtumọ̀ rẹ̀ ní ọlọ́run já tí ń sọ ń bẹ̀yẹn ni wípé iṣẹ́ ọlọ́run ọba ò jihadun onye oní àwọn ìlú Onye ọgbọ̀sán oní albarahin wàládìlà àbọ̀ọ̀yọ̀ láti ṣe náṣírù ẹ̀sìn ọlọ́run kò bí ẹ ṣe lè ṣe tó náà ẹ ní ìdí ìdà ọkọ̀ torí tẹ bá ń fi ẹnu jẹ́sẹ̀ lọ àwọn kan ó pàwọn bẹ́ẹ̀ bá wá ní tẹ́ fi gbára yín lẹ̀kẹ́yìn náà mogun jà wọ́n pàyín tẹ́yẹyẹ ah, àtà ń dọ́mi yé báyìí ẹ̀yìn náà wà ṣe dì áàdù lítakú náà kẹlìmọ́tò lọ́hìn nígbà ilẹ̀ olè àà tẹ́ẹ̀mà tó bí Musa ṣe ṣe tó tó rojọ́ tó tó fi tó fìlà ọ̀nà ogun ogun ló padà sí tẹ́ẹ̀mà tó fìlà ọ̀nà fẹ́ ẹ̀lìmínẹ̀tì ogun wọn ni wọ́n pa ogun náà fi sáà ọlọ́run ọba ló fi òkun gbà wọ́n lẹ̀ nígbà sínú òkun ní ìlúpa o yé ó ti di jihadun bí sí náà níbà wọn méjì ni bẹ́lẹ̀ sáánì sí mi ti yé ogun pẹ̀lú ahán pẹ̀lú ká ní èyí lọ́wọ́ nínú ọlọ́run nínú sọ̀rọ̀ wádìí ààjùn bí sí náà nì àjọ̀rọ̀ tún wá yọ̀lẹ̀ àjọ̀rọ̀ tún yọ̀lẹ̀ àjọ̀dọ̀ ọmọ bí wọ́n ṣe ń lo ìdà bí wọ́n ṣe ń ju arò bí wọ́n ṣe ń ta ọfà bí wọ́n ṣe ń yin bùndùkíyà bí wọ́n ṣe ń yin ìbá bí wọ́n ṣe ń lo drone àwọn pléènì kéékèèké tí wọ́n fò káàkiri tí wọ́n ránṣẹ́ wọ́n ṣe ń lò ó téèyàn wà níbi tí ó lọ àti àtàkì làbújá kẹ́mi ẹ̀rìn ẹ̀kan sí ní sinmi worship lójú tá a sọ irin láti ṣe o irin ni ọ ah ọlọ́wọ́ bá mi o kódà bẹ bá fẹ́ protect ara yín tí ẹ fẹ́ ṣe o irin náà tún. وأنزلنا الحديد aṣọ irin kalẹ̀ fíhì bá tún ṣáàjìhìndì ọlọ́run ní agbára agbára tó lè ń bẹ lára rẹ̀ agbára tó ṣe kí tó lè ń bẹ lára rẹ̀ agbára tó lágbára tàbí kó ní wàhálà àtogun sára èmi tí àti dààmú ń bẹ lára rẹ̀ Toro ńlẹ́ fi jagun bẹ́ẹ̀ bá lọ wọ́n jagun tí ọba nírin wọ́n pàtàyànyàn títí tó fi di ayé tá a wà ní sẹ́jọ abẹ́gbà tó fi di ayé tá a wà ní ìsìn tí tẹkinọ́lọ́jì àti tó ti dìvẹ́lọ́pù irin yìí náà tó bá ti di ọ̀rọ̀ ogun irin ni. ìjẹ́ ìbí ju mísáìlì mísáìlì lọ́ńchà irin náà fi ṣe. bẹ́ẹ̀ ni àwọn drone yẹn náà irin ni wọ́n àwọn tí ó gbé àwọn ẹ́ẹ̀dì níbi tí fi sí tí lọ drop tí wọ́n jọ ṣe gbogbo tí fi blast irin náà eléyìí amẹ́ríkà jù ń jò ní irin náà torí inú irin ò ní wọ́n rọ̀ petrol ṣẹlá àwọn kẹlẹ́ tí wọ́n jù ti explode by yẹn ní ìjò blue ni tó nǹkan burúkú nǹkan tí ó blò wọ́n wà rọ pẹ̀tró sínú bí àgbá báyìí àgbá yẹn wà kàn lẹ̀ ńlá jì báyìí tó fẹ́ búná báyìí yóò búná pẹ̀lú pẹ̀tró gbogbo tó bá mú báyìí ló mú nǹkan náà lẹ́bìn tí náà dáa tí èfi ń rù aṣọ irin kalẹ̀ ẹ lọ kọ́ bí wọ́n ti lórin ìtumọ̀ rẹ̀ ní ẹ́ eré ń bẹ lára ń tẹ́bì díṣẹ́ ọlọ́run ìrọ̀gbẹ̀ ẹgbọ́n mi yé yóò fún yín lágbára yóò ràn yín lọ́wọ́ láti tàn ọlọ́run ọba ká náà fi náà ọlọ́run ní àǹfààní rẹ̀ ó ní àǹfààní fáwọn èèyàn wà lọ́ẹ̀kọ́ tí bá àdìlẹ̀ lájú tó irin náà ìyẹn yẹn jẹ́ mọ̀ wípé ayé ti dìvẹ́lọ́pù débi wípé kò sẹ́ni tó fẹ́ lo búrẹ́dì onírin mọ́ tí ìbá ti fáwọn ọmọ sùkú síbẹ̀ náà ibẹ̀ kù àwọn ọmọ sùkú bọ́ǹkì kódà wọn pákó tiẹ̀ náà ti wà. ǹjẹ́ yìí jẹ́ mọ̀ kí pákó òun ò lè dúró tí wọ́n bá fi rin sí. Ah, tẹ́ ẹ̀ mẹ́ta pákó tẹ́ ẹ rò pé bẹ́ẹ̀ jọ ń pákó lọ ń lò yìí kò lè dúró tí ò bá ṣe rí mẹ́ tẹ́ ẹ gbà kí náà fi skú ẹ̀ kí náà fi skú ẹ̀ eré nì ni àwọn lè ti kí wọn wọ́n lè ti kí nìkan bọ́ra wọn kò ní pẹ́ kàn yóò kàn ìrìn náà àwọn ẹlẹ́ẹ̀kí wọ́n ni ẹ kí bọ́ ẹsẹ̀ kí nìkan wọ́n wá bí ẹnìkan dáa kó ló ń fẹ́ kọ́lé láì lórí kí ni òfìjẹ́ lè ń tẹ́ lọ́jọ́ eléyìí tá a ìyẹ́bìnrin náà ni àwọn tó wọ́ ń bẹ̀ nítorí wíwọ́ yín ni èyí òfìjẹ́ bá rí tó bá ju àbọ̀ lọ mistake àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ tí wọ́n lọ jẹ́ kí ni ọlọ́run wọ́n wá bí ẹnìkan dáa kó ló ń fẹ́ kọ́lé olókè láì lórí ìgbà tí ilé onílẹ̀ tí wọ́n bá ṣe kọ́ láì lónìí gbogbo wa ẹni tí ọba ní mọ́tò yóò ní atakùkù ẹ wá lè ṣe atakùkù láì lónìí ẹ dáhùn kò dẹ̀ sí kẹ̀kẹ́ tẹ́ ẹ̀ lè ṣe tó lè láti tó tẹ́ bá fi ń ṣe kọ́ọ̀bù ń wà ó yọ̀fọ̀ ó ọ̀nbrékébù yóò brékì ó ṣùgbọ́n yìí ni gbáhùn gbáhùn ni. dánránwó dánránwó bẹ́ẹ̀ ara bó ẹ tó dára rẹ̀ bá ń ta ẹni rẹ̀ sì wúlò ẹbẹ́ rí dáhùn abúlà ń ta káàkiri ẹbẹ́ yẹn kọ́dà bí yẹn bá kán lẹ́sẹ̀ tí ò ṣe é tò irin ti bọ̀ lẹ́sẹ̀ irin ló akọ ẹlòmíì dúró irin ń bẹ lọ́rùn ẹlòmíì wọ́n ń jẹ́ sáré lọ́jọ́ wọ́n ń jẹ́ sáré ní family house ni àwọn tí wọ́n ń jẹ́ sáré nígbà wọn gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ bí wọ́n ti wú yìí nìkan jáde nù ẹ̀ ah! jáde wá ní sáré lágbájá lẹ́ẹ̀jẹ́ awagun mẹ́ńtọ̀ ẹni tó ti kú ti pẹ́ bóyá akéré bóyá àwọn adéǹtọ̀ ti kú àmà àtàmìntàn bàbá ní àà sàárè lágbàjá lẹ́gbẹ̀ẹ́ o àti ìgbà gẹ́gẹ́ bí ka rẹ̀ wọ́n rántí pé bí tí sàárè rẹ̀ wà nù ọba ti jẹ́ kẹgbẹ́bẹ̀ ẹ̀fẹ́ sàárè fagbólé wọ́n ní irin tó gbé ẹ̀kẹ̀tẹ̀ ikú irin olè wú jáde irin ẹ̀ṣẹ̀ rẹ̀ ìgbà òun ti jẹ́ra tán irin ọ̀jẹ́ra ẹ̀yìn ó kẹ̀rù pé ní wà nù lẹ́yìn tó bá yẹ pé kèsè pé ru dáàdi wa wà láyé àwọn náà ti làjọ àjọ tó wà ládùúgbò ni wọ́n já kó nítorí pé ah, irin ẹsẹ̀ rẹ̀ wọ́n ṣe tìrìntìrìn ni òun jẹra irin ẹsẹ̀ kù wọ́n padà ẹ̀dí padà ẹ̀dí padà ẹ̀mú ni kú ẹ̀ wá lọ jẹ́ bùnmi. ló bá yà dé mọ́lẹ̀ wọ́n dé mọ́lẹ̀ padà. Thank you torí tí wọ́n bá ń jẹ́ lọ a lè sọ fún yáà sẹ́kù bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ lè kún àmú wọ́n gbà wọ́n ti kan ní wọ́n ti yọ orin pé àà ah, ilé iṣẹ́ kí nínú wọ́n wò pé síbẹ̀ ní abẹ́jẹ́ bẹ́ta ah, bí sáré rẹ̀ jẹ́ ẹmọ́ jẹ́ mọ́ ìdáàmọ́ irin kò sí ní tẹ́lẹ̀ fi wé kódà fóònù tẹ́lẹ̀ ń lò bí wọ́n bá tolú bí ọjọ́ wọ́n ètò ọmọlọ́wà ìlànkọ̀ ìgò rẹ̀kẹ́rẹ́ ní irin àbí ọ̀parí ọlọ́run ní irin yẹn mọ̀náfí ọ̀wọ̀lẹ̀ náà àǹfààní bẹ́ẹ̀bẹ̀ẹ̀ fáwọn èèyàn ẹgbùbọ́lọ̀ ẹgbùjọ́ tó ti sọ ẹ wá wọ àràtà ń padà fẹ́ ní dáláyé kò wá ti ń tà ń ṣe báyìí tí ọ̀rọ̀ rìn ò sí ń bẹ̀ ẹ̀sọ̀ nǹkan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lé jẹ́ fẹ́ tí náà máa gbélé yín kọ́mọ́ súnlé oúnjẹ tí a ti bọ̀lẹ̀ yẹnni náà páànù ọ̀rọ̀ rin kọ̀bọ́lọ́wọ́ rin ilé mátò ìbọn gbogbo ẹ̀ irin náà ni ọlọ́run ní à wọ́n mẹ́ lábẹ́ òlè náà sì ọlọ́dí àfààní ń bẹ́ẹ̀mẹ́ fáwọn èèyàn wálé alámà ń yá sọ̀rọ̀ adé yìí ọlọ́run fẹ́ ṣe àfihàn kó ń bẹ̀yẹ ọfẹ́ mọ ẹni tó ṣe wípé yóò jọjọ wípé òun ó gbé ìdà òun ó fi ran ìṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ẹni tí ó jọjọ wípé ń fi ẹ̀mí mi lẹ́fẹ́ sin ọlọ́run mo fẹ́ jẹ́ sin rẹ̀ ọ̀gá ní wàá máa owó tí sọmọ yà ń sòrò owó wà lóṣù bílẹ̀gọ́ ibì bílẹ̀gọ́ ibì yẹn tó jẹ́ pé torí inú ọkàn rẹ̀ ló ti wá ìtumọ̀ rẹ̀ torí gọ́ ibù lọ́kàn nítorí ẹjọ́ mi

ọ̀kan tó rí níbi táwọn èèyàn ti tó sáfù báyìí tí wọ́n bá kí ọmọ mọ́ṣáláṣí tẹ́lẹ̀mí ṣe yẹn létí kékeré ó dun àwọn èèyàn lára tán kó yin bọ́ọ̀mù kó ń dìtò ní ìdìbọ̀mù lọ́wọ́ àlá lọ. ṣé àkókò náà dìtò níbi tẹ́lẹ̀mí ti wá sí mọ́ṣáláṣí tá a tó ká yẹn létí pé ká forí kalẹ̀ kó máa sa fóònù fóònù. ṣe ẹ̀rọ yìí pé aṣáájú bíi méjì sẹ́yìn àbí ọbí ọ̀pá láti ẹ̀ táàkì lọ ọdẹ́nìkan mú fóònù fóònù irun ti tọ́ ala fóònù ló ń tágẹ́tì wa bọ́ọ̀ náà wà mẹ́sàn láti bí ẹni wá kírun ọkàn ọkàn kókó ni nkí mẹ́mẹ́ lágbára ọlọ́run ọba tó láàrẹ gá ní ìnáwó àwọn ẹ mọ̀ ní gbígbà tọ́lọ̀ ni ọlọ́fẹ́ mẹ́ ràn lọ́wọ́ èyàn mọ̀ wáwọ̀ ikú ní ìdìràn lọ́wọ́ ọlọ́ni kọ̀míjù ni mo tóra mi gbèjà torí lágbára gbogbo agbára tẹ́ ẹ bá ní nínú agbára tí mo fún yìí torí pé mo ní kẹ́ ẹ ràn mí lọ́wọ́ torí kẹ́ lè bá yín lọ́wọ́ ni ní ọlọ́ha alágbára lọ́lọ́ aziz ẹni wọ́n tán sọ ọlọ́run jọ sàfàní fẹ́ni tó sọ àtàràtà hádà wọ́sọ́lá lọ́wọ́ àlà muhammad tàbá ẹni tó níbi ah ẹmẹ́jà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí subhanakallah muhammad